رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يبقى بوات سمع في رمضان ونقل لكم بغمغمغ nígbà tí yaba ọjọ́ mẹ́jọ sóni láti jẹ́ pé a ti wà nínú oṣù osisi kò sì sí tàbí ṣùgbọ́n oṣù ńlá náà ni oṣù Ramadan nítorí pé nínú oṣù yìí náà lọ́lọ́run ẹlẹ́dàá wa òun ni ọgá fún gbogbo àwọn oṣù látàrí ọlá ńlá eléyìí tó náà bá ní kó ṣẹlẹ̀ ńbẹ nítorí pé nínú rẹ̀ láti sọ alukur'an kalẹ̀ nínú oṣù Ramadan òru kan gbogbo òru yòókù lọ náà ní eléyìí fi hàn wá ikọ́ lọ́lá ẹgbẹ̀rún oṣù tó bá ti lè wọlé gbára báyìí ọlọ́wọ́n bọ́ pa aláṣẹ kún sí gbogbo àwọn ẹlẹ́kùn àlùjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ sílẹ̀ yóò sì pa aláṣẹ kún ti gbogbo àwọn ẹlẹ́kùn náà kí wọ́n sì so gbogbo àwọn ṣẹ́yọ́pẹ́yì ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ ní oṣù Ramadan gbogbo ojoojúmọ́ nínú oṣù yìí lọ́lọ́run máa ń ṣe àlékún ọ̀ṣọ́ fún àlùjẹ́nà yóò máa sọ pé ó kúfẹ́ rẹ̀ tí àwọn ẹrú mi tí mo dá àlùjẹ́nà tí wọ́n wà wọnú wà àlùjẹ́nà. ní oṣù Ramadan a máa ń fi ọ̀sán rẹ̀ a máa fi ń kẹ́nu rọ́ṣẹ̀sì fọlọ̀ òru rẹ̀ a máa fi ń dìde dúró láti ṣe kìyàmù lẹ́yìn láṣẹ oṣù olóore ńlá ni oṣù tó ṣe wípé ọlọ́run máa ń san àdìpẹ́lẹ́ ẹ̀san rí fún yàn lórí gbogbo dáadáa eléyìí tọ́lọ̀ ń bá fún yàn ṣe nínú rẹ̀ a sì ti mà wípé kì í ṣe gbogbo èèyàn pátá korongodo tọ́lọ̀ fún láǹfààní láti wà títí di oṣù rọmọbọ́ọ̀nù tí oṣù rọmọbọ́ọ̀nù ti sojú wọn kì í ṣe gbogbo wọn náà máa ń ṣàmúlò oṣù yìí dáadáa káwọn ká gbìyànjú láti jẹ́ ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run tó máa ń ṣe oṣù rọmọbọ́ọ̀nù dáadáa sáré pa lo ọ̀sán rẹ̀ wọ́n ti ṣe ọ̀ṣẹ́yàwó. òru rẹ̀ kálù láti ṣe alqiyam tọ́wọ́ máa ṣe gbogbo ẹ̀ iye nà nù àti ihtisaban anabi muhammed sallallahu alayhi wa sallam iye ولمن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه gbogbo ẹnikẹ́ni tó bá fi lè kẹnu rọ́sẹ̀sì fọlọ̀ lóṣù rọ̀mọ́bọ́n nítorí ìgbàgbọ́ tó ní sọ́lọ̀ àti nítorí kọ́dọ̀ ọlọ́nìkan ló ti ń retí ẹ̀san rẹ̀ ọlọ́run ṣàforíjì gbogbo ohun tó síwájú fún nínú àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lànà bisimilá àdìsẹ́là ń tún sọ nípa kìyàmù rọ̀mọ́bọ́n ká dìde dúró láti sẹ̀sìn fọlọ̀ lóru rọmọbọ́n ó ní man qama rọmọbọ́n imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹnikẹ́ni tó bá dìde dúró sẹ̀sìn fọlọ̀ lóru rọmọbọ́n nítorí kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti nítorí kọ́dọ̀ ọlọ́ọ̀ nìkan ló ti ń retí ẹ̀san ṣíṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ ṣàforíjì ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ́n bá fi ṣèkùngẹ́ láti dìde dúró sẹ̀sùn fọ́lọ̀ nílẹ̀ Laylatul Qadr ó tún sọ pé man qama Laylatul Qadri imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi torí náà àwọn nǹkan olóore ńlá ọlọ́run ọba kó pamọ́ oṣù Ramadan àwọn olóríire tó fẹ́ soríire ńlá nínú oṣù rọmọbánà náà ni wọ́n máa ń ṣe ìdíje olórí borí nítorí pé oníkálukú wọ́n fẹ́ ní ìpín tọ́pọ̀ jù nínú àti soríire kọ́nà wọn bá kó so gbogbo wa lólóríire gbogbo orúkọ kan ní oṣù rọmọbánà lọ́lọ́wọ́n bá láwọn ẹni tí máa bọ́kùn náà kú lọ́rọ̀ wọ́n ti kọ́ àkọọ́lẹ̀ lómi ìfọ̀mọ́ náà ni wọ́n. lóru ojoojúmọ́ ọlọ́run ọmọ bọ́kùn lápò lọ́rùn àká òní wọnámá òní wọnámá òní wọnámá ọlọ́run dàpọ̀ tí wàá lọ́kàn nínú ẹni tó bọ́kùn lápò lọ́rùn. akramakumullah ǹjẹ́ mọ̀ ike nù sọ̀rọ̀ mọ́bà nìyẹn kò dá lórí mẹ́jẹun kò dá lórí kò sì dá lórí láti rí bá ti yọ títí tó fi pẹ̀lú àníyàn fóun tí ń jọ́sìn fọlọ́run ọba lẹ́yìn nìkan ni wọ́n ń pè ní ọ̀ṣùyà níta pè ní ọ̀ṣùyà yàtọ̀ sí ètò ti síwájú ó tún ní í ṣe pẹ̀lú wípé ká gbìyànjú láti ṣọ́ ahọ́n wa níbi ìsọkúsọ níbi ìwíkúwì ká wa níbi ìwọ̀kúwọ̀ ká etí wa níbi ìgbọ́kúgbọ̀ ká wa níbi ìlọkulọ níbi ìrìnkúrìn asọwọ wa níbi àti máa fi sèǹtì ọ̀dà nítorí pé ọ̀sẹ̀yà ọmọ lórí mẹ́jẹ máa mú lásán àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni mẹlẹm yẹdà ọ̀wùlẹ̀ zòwò wọ̀lẹ̀ àmàlẹ̀ bẹ́ẹ̀ fẹlẹ́ ìtẹ̀lẹ́lẹ́ àgẹ̀ àjẹtún. في أن يضع طعام في أن يدع طعامه وشرابه يعني كان توبة في أريكيل tí ó sì fi àǹfọ̀rọ̀ èké sí ìwàwọ̀ àǹfẹ́ ṣiṣẹ́ tí ọba lè ẹ̀gàn òfófó gbogbo àwọn ọ̀rọ̀ àdánù àwọn ọ̀rọ̀ òfò iná ní tó ń sàn lẹ́nu rẹ̀ ọba kú máa jẹun kọ́ ọ máa mú mi kọ́ ọ máa ṣe tó bá wọ̀ nígbà tí wò ó ti lọ́lọ́ wọn bẹ́ẹ̀ lè dá wa sí. irú ẹ̀ lọ́nà bìí sọ̀rọ̀ bá wàhálà ìwà rẹ̀ sílẹ̀ ó sì ní kẹ́mi sọ èmi nù lẹ́yìn tẹ́lẹ̀ hù mí sọ yẹ́n mẹ́ ẹ̀ lẹ́lẹ́jú ọ̀wọ̀ làákàṣ mélòó mélòó lẹni tí ń sọ sùyàm tí ò ní rí nǹkan kan gbà látàrí sùyàm tí ń ṣe ju ebi àtòǹgbẹ lọ kọlọńdà kọkọ máa sì tù wá bẹ́ẹ̀ ìdí gbìyànjú láti lo oṣù Ramadan àwa ìdá ká sì gbìyànjú láti rí i pé a lò gbogbo Ramadan tó ti bá wa láyé rí lọ ká gbìyànjú láti rí i pé àbàsìkò wa jẹ lórí tí ò wúlò àbàtìkò ṣòfò lórí ìjọ padà dìbà lẹ́jọ́ fún wa ẹ jẹ́ ká lò dáadáa kájà ni tó sọ yìí pé á mọ ìyàtọ̀ láàrin àsìkò tó ń bẹnu Ramadan sí ìgbà tó ti wọ Ramadan bẹ́ẹ̀ ni fáwọn olóríire ti ṣe máa ṣe nìyẹn lo ọ̀sán rẹ láti fi máa ṣe ìrántí ọlọ́ máa kí alukur'ani lọ́pọ̀lọpọ̀ má jẹ́ kí abanijẹ́ abatẹnidjẹ bani lásìkò jẹ méje ọ̀rọ̀ ayé lọ́dọ̀ rẹ̀ nítorí tó má ti bàjẹ́ má bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ kò tún ṣe dá padà mọ́ ẹ kan nínú Ramadan tó bá fi lè bọ́ mọ́ wa lọ àní bá tún ṣe lè dá padà mọ́ àfi kéèyàn lu ọ̀sán rẹ̀ dáadáa kó sì má ṣe fòru rẹ̀ ráàlú ẹ jẹ́ ká gbìyànjú láti lawọ́ nínú oṣù Ramadan. nítorí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam abdullahi bin abdul radiyallahu anhuma ròyìn anabi nìkan anabi sallallahu alayhi wa sallam ajwada nas كان أجود ما يكون في شهر رمضان النبي صلى الله عليه وسلم لم يجل وجه لنوعين ìgbà tó sì láwọ́ jù náà ló sùn Ramadan nígbà tí malayika Jibril máa wá bá lánàbí o tún wá máa tún alukur'ani tọ́lọ́ ń sọ̀kalẹ̀ kà fún malayika Jibril kó náà bọ̀ àti pé anabi sallallahu alaihi wasallam Ibn Abbas ó ju ìjì tí ń jà tí nǹkan kan lè dá dúró lọ torí náà ká ti dáadáa ẹ ká gbìyànjú láti rí àti dáadáa nínú wọn bá tọ́lọ̀ fún wa ẹni wà láyé ló lè ṣe dáadáa èyí tó bá ti ná nínú owó rẹ là ń pè tiẹ̀ èyí tí ọba ná nínú owó rẹ owó olówó lọ ń bá wọn sọ ó ṣeé ṣe fún ẹ kó ṣe sùyàmù ọjọ́ kan ọgbàládà sùyàmù tó jù kan lọ nígbà tó ṣe pé ó fún ẹni tó ń na soso yá mọ̀ bí tiẹ̀ ó fún lóúnjẹ tí ó jẹ tí ó fi sínú oúnjẹ tí ó jẹ tí ó fi sínú tí ó yọ nítorí pé anabi sallallahu alaihi wa sallam ó ní máa ń fattara sa'iman falahu mithlu ajri ẹnikẹ́ni tó bá fi lè fún ẹni tí soso yá mọ̀ lóúnjẹ àjẹ sínú oúnjẹ sínú òun náà gbàlú ládàá báwo wá ni tó máa fún yàn mẹ́wàá lónìí ó túmọ̀ sí pé mo ní ládàá ẹni tó ṣe sùyàmù mẹ́wàá tó bá wá ju bẹ́ẹ̀ lọ àbó kéré sí lóde wọn ń tọ́lọ̀ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa tó bá fún ọ sí. ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ẹni tó sọ yìí pé a máa ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn ẹ má gbàgbé pé àwọn èèyàn kan bẹ láyè jẹ́ kí gbogbo ọjọ́ ayé tiwọn ọ̀yàtọ̀ sí rọ̀mọ́bà wọn ò rí jẹ wọn ò rí mu inú ìpọ́njú ni wọ́n wà gbogbo ẹrẹ wọn lẹkùn ẹsàánú sínú oṣù rọmọbọn yìí mẹjẹ kí òtún jẹ wọn gbé sínú oṣù rọmọbọn gẹ́gẹ́ bó ti ṣe ń jẹ wọn bọ ní oṣù rọmọbọn lẹsẹ pọ̀lọpọ̀ nínú àwọn tó lówó wọn máa ń yọ zakat nínú oṣù rọmọbọn kódà Uthman ibn Affan radiyallahu anhu. ó wá nínú ẹgbà wa kan ó ṣe kútúbà ní rọmọgán náà wá sọ pé ẹ̀yin oṣù náà ti dé oṣù sòyàmù yín àti zakati yín àwọn olùmọ̀ọ́ ni áá báwo ló ṣe fẹ́ di oṣù zakati wa nígbà tó ṣe pé àmọ̀ pásítọ̀ sí zakati lágbájá wọlé ó lè yàtọ̀ sí tìgbà títí tàmẹ̀dọ́ pè ó lè yàtọ̀ sí tìgbà ti dóòlà ó ó si ń sọ ike oṣù zakati wa ti wọlé bó wa ni irú eléyìí àwọn olùmọ̀ọ́ni torí pé ń tọ́wọ́ pọ̀ jù ó náà ní pé ọ̀gọ́ọ̀rọ̀ èèyàn oṣù Ramadan bọ́ sí oṣù tí wọ́n máa ń yọ zakat látàrí pé ìgbà náà lásìkò ìgbà tí wọ́n kọ́ ní owó tó pé ní àmẹ́ni tí tí ò rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó ní zakat Ramadan ọlọ́run sọ adé muharram tí ẹ bọ́ sí ṣàbẹ́n ṣàbẹ́n náà ló ti yọ ẹni títí ẹ bọ́ sí jùmọ́dẹ̀l àkírọ̀ jùmọ́dẹ̀l àkírọ̀ náà ni ó yọ tiẹ̀ zòlìḥìjà ńkọ́ zòlìḥìjà náà ni nínú hikima ọlọ́run tó bá ti pé ọlọ́run bá bá sọ pé gbogbo oníkálukú yín oṣù rọmọbọ́n ní kó máa yọ zakat ìyọba jẹ́ aláìní lóṣù míì tó yàtọ̀ sí rọmọbọ́n torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà tó lọ́n fún kálukú lówó sí tó pé ní sọ́ọ̀bù ní kálukú ọmọ ẹ̀yọ zakat ṣùgbọ́n tó súnmọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olówó tó máa yọ zakat yẹn kéésì pé wọ́n dúró de ìgbà tí àti yọ zakat wọn tó ẹni gbogbo wọn fi yọ lóṣù Ramadan ìwádìí fi hàn pẹ́lú mi máa ń yọ láyọ̀ ọ́lẹ̀ nítorí pé zakat rẹ̀ oṣù Ṣawwal ló tó yẹ kó yọ Dhul-Hijjah ní tẹlomi Dhul-Qa'dah ní tẹlomi ọwọ ayọlá yọọlẹ lóṣù Ramadan àti oṣù kẹta dípò oṣù kẹwàá tó yẹ kó yọ dípò oṣù kọkànlá tó yẹ kó yọ dípò oṣù kejìlá tó yẹ kó yọ ẹlòmíì dípò oṣù kínní tó yẹ kó yọ ló ti wá yọlá so àwọn olùmọ wọn ní tá a bá yọlá yọọlẹ kò burú bíi ká lọ́la ká má yọ lásìkò rẹ̀ sòṣùgbọ́n náà ọ̀dà tó nítorí tí mo bá ti torí àdìpé lẹ́ẹ̀kan tí mo bá yọ zakatu zalhijja oṣù kejìlá tí mo yọ kalẹ̀ lóṣù kẹsàn-án báwo ni sírò mi ti fẹ́ ṣe rẹ́gí pẹ̀lú tó wò mí yẹ kọ́ tó bá dọ̀ṣù zalhijja yìí mo ti yọ ọ́ láti oṣù kẹsàn-án kí wọ́n á lù mọ́ tó wò mí ó dì í tó bá dọ̀ṣù kejìlá sọyẹ kí n yọ nǹkan kan sọyẹ kí n dúró dìgbà náà ni sáwa lè máa yọ láàbọ̀ àbọ̀ pé mo yọ kan lẹ̀ nígbà tó bá máa ti sòrò tún mú lóṣù rẹ̀ ìjà máa máa yọ yókù ọ̀tọ̀ tó ti yẹ náà ni kí kálukó dúró dìgbà tásìkò zakati yíyọ rẹ̀ bá pé ọmọ yọ zakati rẹ̀ nígbà náà àbùkátà pé káwá fíìsì gbogbo ẹ̀ tí oṣù Ramadan ọjọ́ kó oṣù Ramadan náà ni. oníkàlùkù ọmọ ayọ̀ tó akọrọmọkọmọ wa nínú sísí àwọn èèyàn láwùjọ wa iná ní pété rọmọdán bá ti ń bọ̀ pa ẹmẹyẹ ìgbéyàwó ni wọn máa fi sí rọmọdán náà ń bọ̀ bẹyà nítorí kí ìyàwó ti kó lọ ọkọ ṣáájú kí náà tó dé kó fi lè wà wọ́n jọ sí Ramadan náà mbẹ yẹn nítorí dáàni kò sì burú kọ ike kọjá ikú wọ́n sì gbéyàwó ṣáájú kí Ramadan tó dé tíyàwó ti wà lọ́dọ̀ ọkọ nígbà tí Ramadan náà ń lọnà kò tó burú mẹ àwọn èèyàn wà tó jẹ́ pé sọ tó bàbá ìyàwó. àbí bàbá obìnrin tí ó padà dìyàwó ó lòun yọ̀ǹda kọ́mọ òun lọ dáná rọmọbọ́nà òun yọ̀ǹda kọ́ lọ́ máa gbọ́dọ̀ rẹ̀ títí tí rọmọdọ́nà ó fi parí ọlọ́mọdé agbọ́gbàkúgbà bí bàbá bá yọ̀ǹda tí wọn náà yẹ kọ́ gbà bàbá yẹn olódo ni kò dá nǹkan kan mọ̀ torí pé lábẹ́ òfin ọlọ́ báwo lọkùnrin ọlọ́kùnrin yóò ti ṣe máa gbé pẹ̀lú obìnrin olóbìnrin tí ṣètò ọ̀nà òní sì kẹta láti máa bá wọn gbé ọgbọ́n òun lè fẹ́ dá sí tí òfin ní di pé zìnà ṣẹlẹ̀ báwo ló ti fẹ́ ṣe tí ìwọ tí èsì pé ewúrẹ́ bu ọ̀jẹ̀ ọmọ wa wo obìnrin ràn bá ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yàrá hawlẹ̀ lẹ́xìmá yóò ṣe kó ayé rẹ̀ dàbí.

kọ́ bọ́ sínú lẹ̀ kó ló ti wá fẹ́ tó bẹ́ẹ̀ náà ni wọ́n ní ọmọ ṣe zina àmọ́ gbóbìnrin olóbìnrin lé wọ́n ní ọmọ ṣe zina wọ́n á ní kí ló burú nínú kẹjọ máa wúra yín akàmájọ wúra wá kí wọ́n á burú mẹ́ ọ̀daràn burúkú padà ṣẹlẹ̀ náà kò sí tàbí ṣòro pọ̀pọ̀lọpọ̀ ti ṣe ṣe nù wàlà hawla wàlà quwwata illa wàyí o ìyàwó ni kẹfẹ́ ẹ má gba ìranù láàyè ní ìgbésí ayé yín ẹ fẹ́ ìyàwó kẹ́ wà responsible ẹ má gba ìranù láàyè ní ìgbésí ayé yín tẹ́fì máa sẹ̀mí ẹni tó wà responsible kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ń zina yẹn ẹ máa ṣètò ojú wọn dà àbámọ̀ borí ọkàn wọn wọn ò ní máa bi táwọn yẹ̀ sí torí ẹ̀ ẹ jẹ́ ká fi bẹ̀rù ọlọ́ ká fi lólé ayé wọn wọn bẹ nínú àwọn èèyàn akramakumullah náà tí Ramadan náà bá dé wọn máa ń lo àwọn àsìkò wọn lọ́nà tó ṣe pé yọ padà bí yọ padà di ìbálẹ́jọ́ fún wọn tó bá di lọ́la gbẹ̀yìn àlùkìyàmù gbogbo ọ̀sán Ramadan ó lè máa sùn kò ní ṣiṣẹ́ yọ máa kára tílẹ̀ bá ti sú báyìí yọ lọ jókòó ti fíìmù wọn máa gbé fíìmù oríṣiríṣi fíìmù oríṣiríṣi wọn àgbẹ̀ àwọn pààrọ̀ nínú rẹ̀ àwọn pààrọ̀ àwọn wọn ní káwọn má jẹ àwọn ọ̀jẹ́ wọn ní káwọn má mú àwọn òun sí káwọn tún áá ah, ah. so àwọn òbí láì mọ̀ ṣe kàn so kódà gan láwọn kọ́ńtì kan gẹ́gẹ́ bí àwọn ilẹ̀ lárúbáwá yìí tí rọ̀mọ́bọ̀n bá ti ń bọ̀ báyìí ẹ́ ó ti máa polówó àwọn fíìmù lóríṣiríṣi àwọn fíìmù tuntun tuntun tuntun yóò wá jáde nítorí rọ̀mọ́bọ̀n wọn máa bẹ̀sùn jẹ́ máwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn wà máa ṣàìsùn tí rọmọbọ́nà bá ti dé tó bá ti lọ sọ̀rọ̀ tètè rọ̀ wíì tó bá ti lè padà dé báyìí báwọn yóò ti ranjú lẹ́nu tó lè mọ́ so wọ́n máa wọ mùsàlùsàlà àwọn àwọn fíìmù àwọn fíìmù fíìmù dírámà dírámà dírámà dírámà dírámà dírámà débi pé àwọn aráàlú wọ́n tún máa fún àwọn fíìmù kọ̀ọ̀kan ní máàkì tí fíìmù wo lè jẹ́ gba tiẹ̀ jù ní àsìkò rọ̀mọ̀bánà yìí kí ti pé ní lẹ́bù kọ́ńtì kan ọ̀ ní lẹ́bù gbogbo ara kọ́ńtì tó wá máa ṣó àwọn fíìmù yẹn àwọn èèyàn wá ní rántí pé ah ẹ̀sìn mọ àwọn ní ká ṣe nínú oṣù yìí sinimá ni sinimá là ń wò wọn kò ti Egypt wọlé wọn kò tàwọn Kuwait wọlé wọn kò dá àwọn míì náà wọlé tíìmù ọmọ wa kọlu tíìmù tíìmù ọmọ kọlu tíìmù àwọn èèyàn gáà míì wọn lè máa kánjú kúrò ní mọ́sálásí wọn máa ti ṣe sọ láti kàràwíyà débì kan wọn máa kánjú wọn fẹ́ lọ ra àwọn nǹkan tó wọn máa fi panu lásìkò ìgbà tó máa ń wo fíìmù lọ torí gbogbo alẹ́ wọn àná ni fíìmù ti bẹ̀rẹ̀ àwòdà rọ̀ nà hàwùlà wàlà fún nítorí ẹ̀ ó dáhùn àwọn àwòkọ́ tó ní kìtàbù sunna èsì kí wọ́n ń ṣe báyìí lù kàn wọ́n ń ṣe báyìí lù kàn ó sì ṣe náà nítorí pé èèyàn làwọn náà bí jẹ àwọn kẹtẹ máa ń ṣe tí ọ̀dà tó bá ti ní wọ́n ń ṣe báyìí lù kàn tí wọ́n náà ń ṣe àwọn àkókò sígbà tó ní padà ti pé òun ṣe ń tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ nítorí pé wọ́n ṣe bẹ́ẹ̀ nílùú báyìí akérèmọkùnrin lọ á rí i pé láwọn ọ̀dọ́ wa àwọn yẹn ń gbìyànjú láṣẹ pẹ̀lú ìdálẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ju táǹgbà yẹn ó lè bọ́ sábẹ́ pé wọ́n mà òdo ni wọ́n fi ń gba àwọn èèyàn ju yẹn kò ní padà ní ládá ìdí inú tó a fi sọ pé òun ń dá ọba sí a máa wá mà nípa rẹ̀ tá a bá ti mà nípa rẹ̀ tá à bá ń ṣe yóò máa ní ládá yóò máa ní ládá akérèwọn kọ́ mọ̀ wá ẹ rí i pé ní ìgbà tí a bá ti ṣe sọ láti Maghrib nínú Ramadan bẹ́yà ìwọ ń bẹ lórí pé ò ń sínú lọ́wọ́ ni ó ti gbọ́ tán tẹ́sí pa mọ̀sálá tó lè ṣá náà mú kíláàsì náà áá kó lásìkò ti tètè wọlé máa nígbà tá a fẹ́ pèsè láti mọ́gìrì á ṣe ní aago méje àbá aago méje kọjá àtẹ̀jú márùn àbókù ṣẹ́jú márùn nígbà tó tún tún fi di twenty five after seven wọ́n tún ti ń sèpá ọmọ ẹ̀bùn mi wọ́n ti pe sọ̀lá ìtàn jẹ́sẹ̀ kọ́ mọ́ léèrè wọ́n ní kí la fẹ́ bàbá tó jẹ́sí àsìkò tí ì tó iná sọ̀rọ̀ ẹ̀ tẹ̀ka ẹ̀ tààlẹ̀ mọ̀kìnrin ìnà kìtàbẹ̀ mọ̀kúta fáwọn èèyàn láǹfààní ẹ má bẹ̀ sì jẹ́ wọn lọ́wọ́ àwọn àti sọ̀lá àti láti ilẹ̀ àti ìdánù níyẹn ẹ má ti wá pèpè fún sọ̀lá àti lápè ilẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé wọ́n ti sọ̀lá àti náà kọ́ láti ilẹ̀ ṣerú eléyìí ń ṣẹlẹ̀ bàjẹ́ láwọn àwùjọ wa ẹ̀yin tó dìde igi àsìkò sọ láti lè ṣá ìmọ̀ ti tó àkàràwọn kọmọ wá àwọn àwọn míì ti gbàgbé fún àṣìṣe láti tarawih gbọ́dọ̀ àwọn ti ti lọ fẹ̀gbẹ́ lélẹ̀ ńlẹ̀ tó sì yẹ máa rí bẹ́ẹ̀ tó yẹ ká ti tají ìrú ẹ̀ ló jẹ́ pé ó yẹ ká rí nínú àwọn èèyàn àwọn láti ṣe àtẹ̀jáde ìwé tí ó máa ṣàfihàn sáwọn èèyàn ìgbà wo iná lásìkò sínú lójoojúmọ́ nù Ramadan a sọ pé Ramadan two thousand and nineteen fourteen forty àsìkò sínú ní Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ lápèjúwe àsìkò tí ẹsàhùn tí ó tàn ní Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ tó bákan náà àsìkò sọ̀làwátì kọ̀ọ̀kan ní Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ ìrora sí sínú ìwé kan tó díẹ̀ díẹ̀ tó bá bẹ̀rẹ̀ báyìí tó bá tún dọdún mi á rí i padà sí lọ́nà tí ìwé yẹn kéré ìwé yẹn lè má kéré ju àtẹ́lẹwọ́ lọ tí ó ti àkójọpọ̀ gbogbo tí mo sọ yẹn for thirty So, ẹyẹ ká ti rí àwọn tí wọn máa gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀ sì Islam sì máa lọ wájú at least ṣé máa ṣe irú ìwé bẹ́ẹ̀ jáde ṣé máa wá pín wọn pín káàkiri ní gbogbo mọ́ṣáláṣí kọ̀ọ̀kan àwọn alágídí àwọn onífẹ̀ẹ́ ẹnu tó bá fẹ́ takò á rí nínú mọ́ṣáláṣí wọn tó ń sọ àsìkò àti àti sínú ọmọ títò sọláàtì lè ṣá ọmọ tí ì wọlé o ní kankan ṣe pẹ̀lú tọ́kadé ló sọláàtì tá a tuntun wọn tó bí àwọn bàbá yín kò sí wàhálà díẹ̀ díẹ̀ náà ni yóò máa dín yóò máa dín ẹnì kan ọ̀rọ̀ bàbá màmá kankan là ń sọ àsìkò sọláàtì títù ẹ̀rí pé nǹkan wọn máa dín yóò máa dín awareness wọn máa pọ̀ láwùjọ èló lọ́nà ọ̀nà tó fi ṣerú eléyìí wá wòye ládàtọ̀ náà bó fún so àti ṣerú eléyìí tó wà very easy ní o lè mú information yẹn bẹ́ẹ̀ àtúrò àwọn ẹni tó yẹ kí wọ́n ti ṣe kalẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì àbí kìnnì kan wàá kàn líǹkì ẹ̀ papọ̀ wàá líǹkì ẹ̀ papọ̀ wàá líǹkì ẹ̀ owó pépà tẹ bá ṣe yẹn pín ká ẹ̀kún ká ẹ̀kún ká so bí rọmọdún bá ti ń kọ́ lakọ̀túnla ó ti yẹ kó ti máa ti àwọn èèyàn lọ́wọ́ kó ti máa ti àwọn èèyàn lọ́wọ́ ọ̀hán tẹ́ ni kó ti gbìyànjú ó wúlò kò wúlò gbàtà bá ti rí pé nítorí ṣe wúlò so ó wá wúlò fáwọn èèyàn kò wúlò fáwọn èèyàn ọlọ́run ọba ní òkun ládàá rẹ̀ kò sí ní tọkàn ọ̀pẹ̀ lélẹ́yìn bákan náà ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ pé àwọn ẹni tó máa kí ó tó máa kí ó níwọ̀nba nínú wa àwọn náà kọ́ pínra wọn lórí àwọn mọ́sálásí àwọn mọ́sálásí tá ní kápá lórí ẹ̀ so àbí ìtẹ́ rí pé bẹ́yà ẹ lè rọ́nà wọbẹ̀ so ẹ pínra yín lórí àwọn mọ́sálásí kẹ jẹ́ pé ẹ gbìyànjú láti máa lídìí àwọn èèyàn lórí àwọn sọ̀làwáàtì pàápàá jùlọ. tó dórí sọ̀látò tẹ̀ràwíì torí pé a fi dín ìbàjẹ́ kù láwùjọ onísínú pàṣẹ sọ̀látò múdà á màdán Allahu akbar so kí o ti ọ̀rọ̀ ra mọ́ yóò jẹ́ kí sọ̀látò tẹ̀ràwíì yẹn kó pẹ́ díẹ̀ so àwọn èèyàn ó sì máa chẹ́ǹjì díẹ̀ so èmi ni fi ẹni tó bá sì rí mọ́sálásí kan tó ti lè ṣe bẹ́ẹ̀ kọ́ wa bá ọ àwọn òfin lẹ́tà inṣàlá sọlọ fún ìmáàmù mọ́sálásí yẹn kíkẹ́ tọ̀ àlùmọ́dínà aràn eléyìí wá pélé wá léde yẹn sọ láti tàwé ara lágídí o yọ sọ ẹnìkan lè yọ mí kò lè má mu náà yọ ọwọ́ tí rọmọbọ́n yóò fi tá náà ni so ìwọ náà tó bá sì wà ń bẹ̀ yẹn oníjọ́ ọmọ lórí pé wọ́n ti lè má mu láti wàá tún fi kún pé wàá máa bá wọn sọ̀rọ̀ lọ́n wàá máa bá wọn sọ̀rọ̀ lọ́n kódà kó ṣe pé àdéhìí ẹyọ kan náà lórí sàlàyé lónìí tó sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sàlàyé rẹ̀ ó rí i pé nínú Ramadan àwọn èèyàn tó máa fẹ́ gbọ́rọ̀ lọ torí ṣe tọ́ọ̀nì tí máa lé wọn jìnà sí lọ wọn ti kalẹ̀ tó gbogbo wọn ti rọ̀ ó ti wọn ní ẹyin ọ̀rọ̀ tẹ́sán ẹ dákun ẹ tó bá wa tún sọ ẹ kò sí wàhálà so ẹ lo àǹfààní yẹn lọ́nà tẹ́ fi rí i pé inṣàlọ́ inṣàlọ́ so èèyàn pàṣẹ information sáwọn èèyàn so ẹ sì gbìyànjú láti rí i pé àwọn èèyàn ẹ tún pè wọ́n sí dáadáa orí ń bẹ lára àwọn èèyàn nígbà míì wọn ò rẹ́ni tí yóò pè wọ́n yìí so látẹ̀yìn máa ń sọ ẹ̀rẹ̀ ní tó mọ owó rẹ̀ jáde tó fi ṣètọ́ lọ. ẹni ìsìn yẹn fún ẹni tí ń lóúnjẹ sọ pé tọ̀ wọ́n gbé oúnjẹ táwọn yóò máa fi sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú ọlọ́run wà kí ìjọ máa máa kó wọn jẹ torí báyà gba àrídìkì òun ni aṣọ pé lásán nítorí pé àrídìkì ìwọ ìrọ̀lásán láwùjọ yorùbá yẹn mọ fáwọn mẹńtálítì burúkú kan fún bẹ́ẹ̀ tó ẹni tí yà ń jẹfa ṣébi ń pa yóò tún máa wá yanra yóò tún máa sọ pé wọn máa gbárí sìkì ọ ńgbọ́n ló gbé táwọn fi gbà mọ́ lọ sọ nítorí ẹ̀ ká gbìyànjú láti rí pé àwùjọ ń dáa àwùjọ ń nílọ síwájú torí pé tí ọ̀nà àti serere bá ti pọ̀ orí máa wá látọ̀dọ̀ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ tẹ́ẹ̀ bá ti ń sàánú gan orí ọ̀pọ̀ tí ọmọ wọlú orí ọ̀pọ̀ tí ó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn lóríṣiríṣi tí ọmọ ìgbà tí kò kálukú bá diwọ́ mẹtì ẹ èmi sọ tèmi lẹ ìwọ sọ tiẹ̀ lẹ orí Ọlọ́run kò ní sọ̀kalẹ̀ tó tẹ n bá ti ná nínú tọlọ fún yín tẹ n ná nínú tọlọ fún yín ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún orí yóò tún dé kọlọ wọn bá kó ṣe bẹ́ẹ̀ fún wa orí àkọọmọ kò mú wá ẹ jẹ ká gbìyànjú láti jẹ ẹni tó ṣe pé yóò ṣe àmójúkúrò fúnra ọ yóò ṣe àforíjì fúnra ọ. ṣẹ̀ra wa bàjẹ́ ti síra wa lóríṣiríṣi bá ń jọ ń gbé láwùjọ ọmọgánà ní bọ̀ yìí ẹ̀jẹ̀ ká ṣàforíjì fúnra wa sẹ́wọ́n pẹ́lúmi ń bẹ tó nà ń wo rọmọgán lọ́kàn báwa náà ṣe ń wò yìí ẹlòmí ò ní ẹlòmí ọ̀la ẹlòmí ọ̀túnla tí ò ní bá rọmọgánà yẹn láyé ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó wọn bẹ nínú àwọn èèyàn tí wọn parí àmọ́ bóyá ṣe máa nù nínú gbèsè ayé tiẹ̀ ṣé wo làwọn àmàtà mú ẹlòmíì ń bẹ tó pé yóò ṣe lé yóò tún ṣe mí yóò tún ṣe mí yóò tún ṣe mí títí ń bọ̀ bá yá mi kálukú náà padà lọ náà tó ń torí ẹ ẹ ti ká sàmójú kúrò ká sàmójú kúrò fúnra wa ká forí jinra wa nítorí bá méjì kọ innamal mu'minuna ikhwah mọ́mìnì sí mọ́mìnì wọn jẹ́ kan tí ì bá sọ ọmọ ìyá ara wọn nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam alimuslimu akul muslim mùsùlùmí ńkọ ọmọ ìyá mùsùlùmí ni torí ẹ ọlọ́run ọba kó ṣàánú wa kó sọ alọ́kàn nínú ẹni tí ó fún ní rọmọdánà náà sí ọlọ́run ọba kó ṣàánú wa kó sọ alọ́kàn nínú ẹni tí dúró sẹ́sì lóru rọmọdánà ọlọ́run ọba kó wá ṣe gbogbo ìyẹn ju wa náà kó ṣe látẹ̀wọ́gbà kó mọ̀ sí pọ́tì sí wa lọ́wọ́ kó lọ́wọ́ bá kó sànù wọn nítorí bá níbèrè kò sí. láwùjọ tá a wà tá a sì mọ̀ pé àwọn aláìní pọ̀ gan gbàtú síbẹ̀síbẹ̀ àwọn kan ní nínú wa wọ́n jẹ́ mùsùlùmí tí ọ̀nà kan wà a lè fi di àwọn ẹni tí wọ́n ní nípa láti ná nínú tí wọ́n ní ó lè bàjẹ́ ìrànlọ́wọ́ fáwọn ẹni tó ní kò sí ju pé ká sọ fún wọn fún ṣe ń tọ́lọ̀ nípa ṣe lọ. ìjẹ́ ní ńpá kan ti wà lórí olówó ó náà ní kó yọ zakat lẹ́yìn wàlá karam ọ̀rọ̀ pàǹbá ní ṣe wẹ̀dẹ́wẹ̀dẹ́ ọ̀sẹ̀ dáadáa gbọ́n gbọ́dọ̀ yọ zakat owó rẹ̀ ṣùgbọ́n àwọn dáadáa tún wà fẹ́ẹ́ káwọn olówó máa ṣe nínú owó wa nítorí àtìlébà àti sàánù àwọn ẹni tí wọn kò ní nínú àwọn dáadáa yìí ó náà níbi ọkọ owó tẹ fi ṣe nǹkan ṣe wá lẹ bọ Ọlọ́run ní nǹkan yẹn káwọn èèyàn máa jàǹfààní rẹ lónìí mo ń wo dọkumẹ́ntìrì kan tẹ́nìkan tó fi ránṣẹ́ ń sọ nípa kí ló dé tó fi jẹ́ pé àwọn pàìtọ̀ pàìtọ̀ nàìjíríà oníkàlùkù wọn ń sáré kó wọn dábàá lónìí àwọn ará sọ́ọ̀tì wọn wọ́n tún máa dunnú wọ́n tún máa kọrin yẹ̀yẹ́ táǹpè lórí ògbó lórí kọ́gà àwọn ti ní bàálù àwọn ti gbàgbé pé ìdá mẹ́wàá ìdá mẹ́wàá táwọn ń dá iná ló bí bàálù àbí bísínẹ́sì wo lọ̀gá wọn ti kó di pàìtọ tọrọ kọ́bọ̀ sísì kọ ni wọ́n ra bàálù bàbá sì tún ra bàálù bàálù kọjá à ń gbé sẹ́gbẹ̀ẹ́ lé à ń gbé wọnú àgbàlẹ ni bàálù ń bùkátà airport owó tẹ san lórí àyè ibi tẹ́ ń gbé pàǹdùkù bàálù yìí máa ṣeré yàtọ̀ sí léyìí bàálù tó ń bùkátà pilot tí ọmọ wà èyí máa ṣe bíi mọ́tò wíwà tó ipá wa náà lè wà kan wa àbí ká wá dírẹ́fà kan pé wo òun kó sí gálọ́pù tó sọ́ra rẹ̀ máa ń káàkiri ọ̀ ẹ lọ wá bàbá tó mọ bàálù wà dáadáa tó tẹ́lẹ̀ pé owó tó náà máa gbà kò ní jẹ́ wà sí. bákan náà mẹ̀ńtẹ́nà ni wọ́n fi sọ pé bàálù lè fò lójú sánmà ó ní iye tẹ́ máa ná lórí ẹ̀ lóṣooṣù yàtọ̀ sẹ́lẹ̀yìn epo tí bàálù mu kìí ṣe bí epo tá a rà títì epo special ni kìí ṣe kerosene kìí ṣe petrol ọ wà láàrin bíi kerosene bíi petrol kìí ṣe owó kékeré tó wọn á ní owó tí wọn fi máa maintain bàálù nǹkan lásán millions of dollars ló ń da àwọn pàìtọ nàìjà lánàá ẹ kò lè má jẹ bí rọ náà lásán ìdí mi kàn fẹ́ mú bẹ́ẹ̀ ni pé wọ́n á kọ̀m̀pì àwọn pẹ̀lú tàwọn àlọ́ èèyàn wọ́n ní àwọn ará chọ́ọ̀chì kan nínú àwọn tí máa ń pàtẹ́wọ́ náà ní gbogbo wọn ní Canada wọ́n á sponsor àwọn èèyàn níye láfíríkà láti kẹ́kọ̀ọ́ láti nursery level dé dé PhD level wọ́n á wádìí bó wọ́n ti ń rówó tí wọ́n fi sponsor àwọn èèyàn báà wọ́n ní contribution tí àwọn ará sọ́ọ̀tì yẹn ṣe òun náà ni wọ́n fi ń sponsor àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ní ìṣe sáré pé bàálù làwọn fẹ́ rà àwọn ní ìṣe sáré kó ti yẹ kí pásítọ̀ rẹ́fúrẹ́nì àwọn ti ní bàálù jẹ so nínú àwọn amú àǹfààní kẹjáde rẹ torí pé ẹ lè kọ́gbọ́n lọ́dọ̀ wèrè lópin ìgbà tí n tó ṣe bá bá làákà yìí wọn ronú pé àwọn ah, mùsùlùmí náà kà nínú tá a lè ṣe ọ̀pọ̀ kan ó náà ní pé àwọn ẹni tọrọ wọn bẹ lẹdá wa tó bá bò àtàwa náà tó ṣe pé tiwa náà wà mọ́kànpọ̀ lọ títí a lè dá nǹkan kan lẹ́nà pé kíkà lùkọ́ máa make contributions tí a bá contribution yìí tó bá wá pọ̀ débi kan tó bá wá business tá a máa fowó yẹn sí tí business yẹn tó bá jẹ́ business tó wà profitable tó wá jẹ́ pé èrè tí business yẹn bá mú wá táwọn wá fi ṣàánú gbogbo mùsùlùmí tó bá ní bùkátà but under condition kó má jẹ́ kó náà dá kọ́bọ̀ mẹ́ torí tí wọ́n bá dá ń bẹ̀ ò ní láǹfààní àti gbà ń bẹ̀ torí tó bá gbà ó ti di rìbá so ẹni tí ò dá mbẹ nínú àwọn tó ní bùkátà ká máa fi sànù kódò lè dé lẹ́bù yìí pé nígbà tó wòye tọ́lọ̀ ń bá pa àlùbáríkà sí tán ẹlòmíì gan lè fún ní mílíọ̀n wípé lọ́ọ́ fi bẹ̀rẹ̀ bísíǹsì ọba fẹ́ sùn ọlọ́run ní kó dúpẹ́ fún ẹlòmíì wọn lè fún ní àfẹ mílíọ̀n yóò di pé alihamudulilayi àwọn mùsùlùmí náà rọ àwọn mùsùlùmí náà rọ àwọn mùsùlùmí kò sí ní gbẹ́nìbọ̀dì lápá nítorí pé the main capital tá a fi bẹ̀rẹ̀ sẹ́yìn kò sí tó ṣe ń tó ń bí iná là ń fi ṣe gbogbo sí olóore ṣùgbọ́n báwo la ti fẹ́ bẹ̀rẹ̀ ta ní ọ̀kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ ibi tí problem àwọn mùsùlùmí wà níbo la ti fẹ́ bẹ̀rẹ̀ ta ní ọ̀kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ ibi tí problem wà wà pápá jùlọ nírú àwùjọ tá a wà ń bì ẹ ò ní ìsinmi jó ní mbẹ jọ sunday mbẹ àwọn ará takí mbẹ àwọn ti advance díẹ̀ sí nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fi kíní kan lọ́lẹ̀ ta lọ bá wọn sí wípé ètò àti máa ró àwọn ọmọ òrukàn lágbára ètò àti máa ró àwọn opó lágbára irú rẹ̀ ti wà táwọn kan ti dálẹ̀ o aráàlú òkèèrè àwọn aráàlú nǹkan gan wá fẹ́ ṣe tàwọn náà àwọn tó rí ṣe tó rí ṣe tó rí ṣe tó rí ṣe láàrin wọn tó ń lọ bá owó ti kúnlẹ̀ owó ti kúnlẹ̀ gbọ́bọ́ kálukú dá sí kálukú dá sí láì jẹ́ kárí mi lẹ̀ so sábàlá bẹ́ẹ̀ sẹ̀ nǹkan bẹ́ẹ̀ bí kálẹ̀ yín mà dárí àwọn wà náà àwọn ẹni tó yẹ kó lè dá sí náà wà náà àtòrò orí ọlọ́run bá pọ̀ so àwa náà nìsín àrònú afẹ́ dá nǹkan kan lẹ̀ tó jẹ́ pé owó tó bá wà bẹ̀ so á padà máa fi ṣe nǹkan kan bíi business èrè tí máa ń bí yóò máa jẹ́ nǹkan tá a máa fi ṣe ìrànlọ́wọ́ fáwọn ẹrú ọlọ́run tó bá ní bùkátà sí lẹ́yìn ìwádìí gidi torí pé ọ̀pọ̀lọpọ̀ náà máa parọ́ torí ṣe jẹ́ ọ̀sọ̀ fún òun rí ṣe ẹ̀tọ́ lọ́nà jẹ́ ọ̀sọ̀ fún òun lọ́nà torí ọmọ òkú wà wúfú lélẹ́yìn so lẹ́yìn ìwádìí tó ní agbára tí wọ́n máa jẹ́ nǹkan ràn lọ́wọ́ fáwọn èèyàn tó sì jẹ́ pé àwùjọ wa lọ wájú àwùjọ wa lọ wájú àwọn mùsùlùmí mú so nítorí délé irú rẹ̀ wọ́n bùkátà káwọn kan wọ́n kọ́ sí mubadara mubadara yẹn ni pé sọ ní ẹnìkan sọ pé tẹ́bà ti gbé five million kalẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹlòmínà sọ pé so gbogbo olóńgbà tó máa ń jẹ́ kí nǹkan ṣèṣe tẹ̀lé yìí àjẹbà àwọn ti sọ àti dábàá rẹ̀ báyìí káwá ronú bí o ṣèṣe sí insha pe torí pé ẹ àwùjọ Áfíríkà generally kò sí wà ń bẹ̀ tí ó bá sí ìgbéra ẹni lọ́wọ́ sókè ìgbéra ẹni lọ́wọ́ sókè ẹni tó bá mọ̀ nìkan ló lè sọ torí ẹ̀ ni wọ́n ti sọ yìí pé tí òṣì bá ti pọ̀ táì mọ̀ kan bá kùn ní máa ń padà rìsọ́ọ̀tù ti kó fún so a níjì láti ṣe nǹkan kan so ẹni tó lọ́wọ́ bá bá kù kù nígbà tó wọ́n mọ̀ pé nǹkan kan náà ní gbogbo owó rẹ̀ sí tí ó sì sábà bí dáàbò rà lìjẹ́ náà wò so tí wọ́n bá ti rí sí náà ni wọ́n wọnú rẹ́kọ̀dù rẹ̀ ìtẹ́lómi náà bá rí sí yóò wọnú rẹ́kọ̀dù rẹ̀. sùkọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá kó fún wa dáadáa náà wà lè tó sọ. wọn lóbìnrin tá à ń bá gbé bóyá nínú hostel kan náà àgbẹ̀gbé yàrá o. tó àbí àjọǹgbà àdúgbò tó di bá gbóúnjẹ wa gbóúnjẹ sínú gbóúnjẹ sàhùwò wọn ní sáǹfààní wà káwọn gbà àwọn pé nínú àánú máa ń sọ̀kalẹ̀ sáwọn èèyàn lọ́kùnrin kódà jẹba bímbo ló ti wá. wàláì kò ní lè ṣàlàyé ó lè jẹ́ pé kò lánìyàn kán pẹ̀lú oúnjẹ tó gbé wá fún ọ pé bóyá òfẹ́ fi pa ojú rẹ mára àbọ̀ òfẹ́ fi dì ọ́ mọ́lẹ̀ kẹ́là wọ́n kàn wọ́n pétọ̀ kó òun ṣe dáadáa sọmọ yóò mùsùlùmí ṣé bá ti sọ pé ẹnikẹ́ni tó bá fi lè fún yẹn lóúnjẹ sí i òun náà gbárù ládàá tiẹ̀ sokosi tó burú amákélódé tí wọn náà jókòó de wọn náà ṣe ẹ̀kọ́ tètè fẹ́yàwó kọ ẹni tó gbóúnjẹ wá fún ọba tó bá mọ̀ pé wọn náà níyàwó tó yóò gbé wá tó ń torí ẹ̀wọ́ ló jókòó lọ pẹ́ tẹ̀sán ẹ̀ tó ń torí délé tó yẹ ní pípé wọn náà ti fẹ́yàwó so kò sí ní dáa kọ́ ọ ma gbárò oúnjẹ yìí gbọ́sọ̀ máa ń gbà bọ́lọ̀ ti ṣe dẹ́nu òun ni pé gbogbo ẹni tí wọ́n ti ṣe dáadáa sẹ́nu ti ṣe dáadáa sẹ́nu ti ṣe dáadáa sẹ́nu à láti ìgbà tó o ti wò wá wò àti ìgbà tí ọkàn rẹ ò ti ṣe kiri yóò ṣe wọn kò à sísá yìí náìsọ sísá yìí dá o sòṣètò náà padà kó sí àárín tó bẹ́tà kọ́ sọ fún pé ẹ ṣe mí níìdì ọlọ́run sọ yín lẹ́sàn-án tó bẹ́tà bẹ́ẹ̀ náà náà lè kọ́. ẹni tí kìí ṣe sọlẹ Ramadan náà wá dé wọn wá ń ṣe sùyàmù gbèdó ní sọlẹ ẹkọ kú fìyà jẹra rẹ nítorí pé ẹni tí kìí bá ti ṣe sọlẹ kò lè ní sòyà la sòyà mẹlẹmẹ la sọlẹ tẹlẹ ndí o bá ti ní sọlẹ kò lè ní sòyà wala sòyà mẹlẹmẹ la yọ sọlẹ ẹni tí kìí bá ti ṣe sọlẹ kò lè ní sòyà tẹlẹ ìjẹbù sí jẹ ó sì ní láàánú ọ̀pọ̀lọpọ̀ láwùjọ àwa Yorùbá yìí kí wọn ṣe mùsùlùmí gidi Ramadan náà rọmọdọ́nà dé jẹ́ di mùsùlùmí ẹ̀rùn yẹn ń dọ́dẹ́ ńlọpọlọpọ wọn Islam náà wọn tanra rẹ dànù torí délé ẹni tí kì í bá ti ṣe sọ̀dá kọ́mọ tanra rẹ jẹ kọ́dà ètún ṣètò béèrè sẹ́ni kí n bá ti ṣe sọ̀lá ti tẹ̀lẹ̀ amórí pé dé àti gbọ́ lòun ń bá ń ṣe sọ̀dá ní má ń ṣe ṣe Ramadan á fi yé tó o bá ti mọ̀ yín pé tí rọmọdọ́nà bá tún ti lọ ọ pa sọ láti tè má wulẹ̀ ṣe sìyàmù kankan kò sí tọ́lọ́ fẹ́ fi sìyàmù káfìrì ṣe torí kí káfìrì lásán nìwọ wo ní sílọ̀ àfi tí rọmọdọ́nà bá dé ẹni bú lásán ni ọ bí sẹlkọ́wò la ya'buduna Allaha illa fi rọmọdọ́n ẹni bú ni wọn àwọn dání àwọn tí kì í sílọ̀ àfi lóṣù rọmọdọ́n. ọlẹ́ni tí ọgbẹ́ ẹnu ń dà láàmú ó ti wá ti tọ́dún kan lórí kò tí ì ríwọ́ sí Ramadan mi ló tún dé yìí ó sì ti jẹ gbèsè kankalẹ̀ tẹ́lẹ̀ máa bọ́ aláìní dípò gbèsè tọ́jẹ ọgbọ́dọ̀ bọ̀ nítorí pé ọgbẹ́ ẹnu yẹn kọ́lọ̀ wọn ọlọ́run bò tí ìfìṣe kò ń gẹ́ni lórí oògùn tó lè lò sí kó ṣe sùúrù ọlọ́run fún lálàáfíà kọ́má kọ́má sírò yẹ gbèsè tó jẹun yọ padà náà àárẹ̀ wo ni wọ́n máa ń bọ́ aláìní fún náà làárẹ̀ tó ṣe pé a ti já kàn kúrò níbi pé èèyàn lè gbádùn à ń retí pé sàárè náà ni wọ́n ẹni tó dàbí arúgbó kùjọkùjọ ẹ̀wọ̀n pé kò sí ní darúgbó tó fẹ́ dànù àbúkọ́ lọ sàárè sọ ẹni tá a rẹ̀ tiẹ̀ náà bá rí bẹ́ẹ̀ irú wọn ní Islam ní kí wọ́n bọ́ aláìní náà sáré kù. fọ́kínni kí wọ́n fẹ́ fún wa ní nǹkan sùyàmù kò nídìí láti fún wa tóun fẹ́ sùyàmù. àwa náà gan àbúrò síra wa sílẹ̀ tí kò pé kíkà fèrè ọmọ fún wa ní nǹkan sùn yà pé kí ni kí mọ kí ni mọ bá bá dà sọ ẹ kí ni mí wàlẹ́kùn. wọn láwọn ní tí àwọn mẹsẹsẹ ń ṣe pàtó mọta sáré pé wọn ń yọ bí ọjọ́ àwọn náà ń gun mọ́tò mọ́tò fàǹfà fàǹfà tí àwa dárúkọ pípa fẹ́ pilẹ̀ iṣẹ́ olóore kan sísè ń bùkátà contribution títà náà bá mú wa tá a lè béèrè tẹ́tẹ́ǹsì lábẹ́ òfin ọlọ́run islam ọ̀fà yìí lẹ̀ kíkẹ́ máa béèrè iṣẹ́ táwọn èèyàn ń ṣe nígbà tí wọ́n bá fẹ́ dá sí dáadáa ẹ̀yà afẹ́ńtẹ́ bá mọ̀ dájú pé sẹ́tún ṣe ọ̀gá abẹ́ni tẹ̀ máa ń ṣiyè méjì pé káì iṣẹ́ ọwọ́ lágbájọ́ ọ̀dọ́ lẹ́ni tó lọ ń bò láti rí ẹ̀rí àmì kan ní nǹkan kankan tó fẹ́ mú yín máa ṣe méjì ń pa ẹtí ilẹ̀ kọ́ lọ́wọ́ bá ní òbí lẹ́yìn. mẹ́ni tẹ́ ti mọ̀ pé àfin ni wọ́n ní ṣe yahoo yahoo ọmọ ni ọmọ kìíní kan ni ànídìí owó burúkú ànídìí owó kówó torí pé ara tí ó kù sí náà nà ṣàlù. wáyé o iṣẹ́ òwò máa ṣe lóòótọ́ tó fi máa gun mọ́tò léyìn òsèré kéèyàn ṣiṣẹ́ pé bàbá rẹ̀ kó fowó lè ẹ̀ alẹ́ náà. á béèrè náà ṣé ò lẹ́sẹ̀ èyí kúkú ṣe pé owó dànù nìkan wọn náà tó bá lè kú kọ́ máa kó tó bá sì lè kú tó bá pọ̀ náà lówó rí tiẹ̀ kú ṣe irú àwọn eléyẹn mọ̀ṣíkókò fi amèrè wọn dà sí méjì ń pọ̀ wọn ẹ̀ka bí wọ́n lè rò ìkéka sí pé tẹ bá ti rí pé èèyàn kan ó ń gun mọ́tò ẹnìkan ó kọ́lé iṣẹ́ wò lọ sí. min ayna laka hada.

inna allah yarzuqu man yasha'u bighayri hisab ọlọ́tọ̀dọ̀ ọlọ́run ti wá ọlọ́run fi so ẹni tá a wá mọ̀ kó kèé ṣiṣẹ́ àti màkà nìkan fún un lówó owó sì so ọ̀hán ni lágbájá iṣẹ́ òwò lẹ́ ń ṣe àti ẹbí ni lọ́lọ́run bá fi ń ṣe gbogbo nǹkan yìí. wà ní ọfẹ mọ tọkùnfin mi ní ìtọkùnfin rẹ ibi tó máa ń tún rówó mọ fẹ mi torí pé oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbà láyé mi ẹ̀rù ń bà tó tó bá níbẹ̀rù ọ̀nà yóò sòtọ̀ tí o bá sì lè sọ sókè yẹn yẹra kò dáa púpọ̀ àwọn obìnrin kórìí wọn lọ pé àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń sèse ẹni tó mọ ẹmu láì mutí wọ́n lè máa pẹ́ ẹni tó ti lówó làwọn wá ẹni ń gbọmọ́tò làwọn fẹ́ fẹ́ ẹni tó ṣe pé ọ̀ kódà ọ̀tá yọ ọ̀gá sùkúlù ọmọ sùkúlù sí ni nàfà tẹ bá padà gbọ́ pé irú rẹ̀ wọ́n gún mọ́sẹ̀ ẹ̀wọ̀n pé kò ní ya ilẹ̀ ojú kòkòrò ló ṣe kí ni ló ṣe kú pa ẹ̀yin mọ iye irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ látàrí ojú kòkòrò ọ̀kan ju àfẹnìkan bóyá àyọ àdáàtì kan wà tẹ́lẹ̀ tó sì jẹ́ kó mọ́ṣáàbù tó bá rí gàrí tó fi sì kejì ẹ̀ wà alihamudulilayi tó ti wá ka mọ́rì gàrí àtẹ̀wà rí pé dáàmú lọ jẹ ní gàba fẹ́lẹ́ fẹ́lẹ́ ti páàkì mọ́tò wá jẹ́ pé sàrà gẹ́gẹ́ lé ẹ̀ náà bá ti wọnú mọ́tò ní wá ń ṣe kíní kékeré kékeré àbá wọ́n gbé lọ nítorí ẹ̀ àwọn ni wọ́n máa sábà rí sàjẹ́jì ìrọ̀ ló ti jẹ́ pé tẹ bá ní àbúrò nínú irú wọn tí wọ́n á sọ pé òun rọ́kọ fẹ́ lọ jẹ́rú àwọn ọmọ yahoo yahoo àfi kẹ́ ẹ̀ tètè mọ̀nà tẹ́ fi yà wọ́n nítorí pé ntọ́kọ bá ń ṣe ìyàwó náà máa padà gbà tó náà ló fà á ló fi jẹ́ pé tọ́kọ bá jẹ́ mùsùlùmí gidi insha Allah ìyàwó náà padà di mùsùlùmí gidi. tọkọ bá fi lè lọ jẹ́ mùnàfíkì ẹ̀rí pé wò náà so torí ẹ̀ tọkọ bá lọ jẹ́ gbéwìrì ìyàwó náà padà di jàgùdà páálí bíi tiẹ̀ ń bọ̀ bá yá náà torí ti jẹ́ pé ẹ má kíyè obìnrin yẹn lè má jà nìkan ó lè má jà yìí jẹ́ni tí wọ́n padà fi ṣe àgbo léyà fún ó sì ti pàkíyèsí rẹ̀ pàápàá jùlọ tó bá jọ ọmọ ẹ̀yà yín nínú ẹ̀sìn Islam àmọ́ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ o ẹlòmíì sọmọ yàwó yàwó àmọ́ wọ́n dúpọ̀ àwọn obìnrin tí èsì wọ́n lọ sí ìdìnnà ọmọbìnrin ti lóyún pàtó lóyún wọ́n á lọ àwọn lọ sí àkùdù tóńtóyún tó ọkùnrin yẹn ọwọ́ apàdà bẹ̀rẹ̀ sí ní hùwà burúkú sọmọbìnrin yẹn wípé òun ò tí ẹ ṣe má òun ò tí ẹ ṣe kínní ọmọbìnrin wa ń sunkún wọn á kó jàǹbó tó lè yẹn ṣe lè ṣe bẹ́ẹ̀ tó o bá gbé ẹnu lọ wọ gán lọ kọ́kọ́ jàǹbá rẹ ìwé ṣe ṣe sùúrù kó o fi lọ́kọ gidi ó wá lè ti dùn ọ oní ké àwọn mẹdíkù dọkítọ sọ fọ ikọ yẹ kó tún máa rí ọkọ tó bí ma ẹ kó máa rí ọ lórí ìbàjẹ́ torí kí ọmọ bíbí ó lè bá wa rọrùn láàárọ̀ lọ́wọ́ náà kó wọ sẹ́yìn náà lọ ẹwù ẹwù ẹwù bàjẹ́ ti ń ṣẹlẹ̀ láyé ló ti ṣe burú torí àárọ̀ yín abẹ́yìn ìyàwó ni kẹfẹ́ mẹ́sì rà mí tó bá ti rà mí yóò kábàámà rẹ̀ títí láéláé nítorí pé wàá rí tọ́lọ̀ máa ní kọ́ mọ́ ti rẹ̀ jáde wàlá yóò rọ ọmọ yẹn yóò máa jẹ́ nǹkan bànújẹ́ fún láéláé kí ló dé tó ṣe sùúrù kò fi bí ọmọ yìí lọ́nà kí ló dé gbogbo àwọn tó bá ti tán obìnrin ò ní wù má kí ló dé ṣe wọn náà ló gbọ́n máa tí ò fi tìrẹ la hawla wala quwwata illa billah náà lè kọ. tẹ́tí máa jí tẹ́lẹ̀ alhamdulilayi ẹni tẹ́ kọ́ náà bọ̀ ní kó jí èsì máa jí tẹ́lẹ̀ láti ṣe sọ̀láàtì wọ́tì gbàtó bá jí sí wàá tètè ṣe sọ̀láàtì wọ́tì kódà kó ti kó àlùfáàjà rí ti yọ wàá ṣe sọ̀láàtì wọ́tì ṣáájú kó tó ṣe rọ̀kàjá àlùfáàjà bẹ́ẹ̀ láwa rí nípa àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe nínú wọn ni Abdullah ibn Umar bákan náà ẹlòmíín náà pípé tí wọn bá ti ṣe sọ̀láàtì wọ́tì. tó fi di pálífàjà rí yọ wọn máa kọ́kọ́ sọsọ láti wípé wọn tó sin kàn mọ ilé ìjọba. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب اللهم